kí ó máa yọ wá ní dáírọ̀ ìjìlá gbogbo ìgbà tí a bá ti gbé ṣe bayan àlàyé tó jẹ́ àlàyé ṣókí àbí èyí tí ó gùn díẹ̀ ni làmọ́ ń síwájú wípé kí olúwa kí ó máa yọ wá ní dáírọ̀ Islam torí pé ká jẹ́ mùsùlùmí àánú ọlọ́run ọba lè ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ń bẹ lẹ́yìn ọgbà tó ń wu àwọn láti wà nínú ọgbà náà ṣùgbọ́n kò wu ọba adẹ́dà wọ́n jẹ ọmọ àlùjànnà abẹ́ Allah subhanahu wa àti mùsùlùmí lónìí aláìní mùsùlùmí máa اللهم في شعبه مكالفه برحمتك يا رحم راحمين ويا أكرم المكرمين ní àárọ̀ yìí ó lè gbé ọ̀rọ̀ kan tó yẹ kó gùn ní ṣùgbọ́n àárín pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run àwa ṣe ní ṣókí gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mìkí àti ní àgbà pàápàá jùlọ àwa tí a jẹ́ ọ̀dọ́ pàápàá jùlọ àwa tí a jẹ́ ọ̀dọ́ láti nǹkan bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí bí ọgọ́ta ọdún ẹlòmíín náà sì ti lé lọ́gọ́ta ó ti wọ sẹ́fúntì ṣùgbọ́n tá a kà sọ́dọ̀ nítorí pé ó ṣe lálàáfíà dáadáa òun náà lè fò ó lè gòkè ó lè sọ ó lè sáré abẹ́tí àkíyèsí wa àwọn atajẹ́ mùsùlùmí sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìjẹta tí n bá gbàgbé ní ìlú wa ìgbẹ́ àti ní ìkàrẹ́ bóyá wọ́n sọ fáwọn eégún wọ́n ń kú ni o. ṣùgbọ́n àwọn eégún jáde pẹ̀lú ẹgbà kan tá ń pè ní àtòrì igi yẹn kálukú kò dání láàrin títí ìmọ́tò tó bá ń bọ̀ dá dúró ọlọ́kadà fagidi gbowó lọ́wọ́ ẹ̀ àtàárọ̀ kùtù làwọn èèyàn ti ń mú ògógóró tó fi dé kalẹ̀ kódà ọ̀nà alábala méjì àwọn ọ̀dọ́ sápọ̀ ń bẹ́ẹ̀ kẹgbà lọ́wọ́ ilẹ̀ pa àkíyèsí pàtàkì ni pé àwọn nǹkan tí wọ́n ń ṣe ó di ṣíṣe kódà títí ilẹ̀ ti ṣú ni torí wà ní mo jáde tí mo tún ń bọ̀ ní ọwọ́ bí aago mẹ́sàn-án ọ̀rẹ́ ó rìrìrì wọ́n sì ń ṣe ó rìrìrì àwọn kan ti ìwùjọjú ẹ̀fù ti késárì fún késárì àfa ní òfin wọn ló mú lọ ìjọba sọ pé èèyàn ọlọ́ tó bá yá wá èèyàn ọlọ́run ni wọ́n èmi ò fẹ́ fún lówó ìgbò mẹ́fà kíyèsí wa sí ni pé kò sí nǹkan tó jẹ́ kí kinní ìrìnlẹ̀ kò sí nǹkan tó jẹ́ kí ó di nǹkan tí wọ́n mú ṣe ìkùnà àwa tá a jẹ́ mùsùlùmí ọ̀dọ́ tòní òun ló fà ó torí pé àwọn tó ń gbé eégún àtàwọn tó ń ṣàtọ́kùn eégún àtàwọn tó ń tẹ̀lé wọn káàkiri ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn kì í ṣe léégún bàbá tó bí wọn bàbá bàbá wọn kì í ṣe léégún ìdílé wọn gan ògbé wọn yìí gbéégún ń bẹ ó lè ló ìṣàmì tí wọn ṣe òkú abá tó ìtàn wọn lọ ṣùgbọ́n àfarawé òun ló pọ̀ jù níbẹ̀ àti ìkọ́ṣe pé à ọ̀la ní kíní ọ̀la ẹlòmíì kó jẹ jí láàárọ̀ torí wọn tí wọ́n mú pẹlẹbẹ dání tàbí wọ́n mú àwọn ògógóró inú ike ike yẹn dání náà fún un mú òwúrò bẹ́ẹ̀ lọ àwa tí a jẹ́ mùsùlùmí ọ̀dọ́ ni torí pé àtàwátà jẹ́ ìgbìrà gan torí mo rí fáwọn ìgbìrà pọ̀ ń bẹ̀ bí wọ́n pọ̀ ń lọ́bẹ̀ dìbà ilẹ̀ bí abimọ̀ pé lókè ní tẹ́lẹ̀ láyé ìgbà kan eégún obìnrin máa ń ní agbára débi pé tí àwọn ọkọ̀ tó ń kọjá lọ sí ọ̀nà sí ọ̀yá náà gan ó dákọ̀ dúró tí gbogbo ó di wàhálà bẹ́ẹ̀ ni àwọn tó wà ní adúlójú ní ọ̀nà bòròpá ń bẹ̀rẹ̀ náà wọ́n tó gbé egun ó wà gbòrò ojúṣe tiwa ni tó yẹ kí iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ láti òní kó tó nígbà tó egun yẹn bá dé kì í ṣe jọ́ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ egun láwọn afẹ́ pé alimi kí ló ń wá bẹ̀yẹn kúrò ń bẹ̀ kò lè gbọ́ níjọ yìí ẹ jẹ́ kí àwa náà gbìyànjú láti pe èrò sí inú ọkọ̀ tiwa. ní pẹ̀lú gbogbo àwọn ọgbọ́n àti ọ̀nà tó jẹ́ halali tààmà gbogbo àwọn ọ̀dọ́ yẹn ká tètè bá wọn sọ̀rọ̀ láti sìn káwa náà máa pè wọ́n sójú ọ̀nà ti ẹ̀ tún jẹ́ pé tí ó bá di àsìkò eégún tó ń bọ̀ yẹn àwọn tí ó wà tó ipa ribiribi ní ìgbésí ayé gbogbo àwọn ọ̀dọ́ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn tèmi rí yẹn ọmọ mùsùlùmí ni wọ́n o kéèké ò sí nàṣàrà ń bẹ̀ o christian ṣùgbọ́n wọ́n kéré tàbá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ mùsùlùmí ni wọ́n lórí sálámà tẹ́lẹ̀ ní sálámà gan sí mi àwọn alẹ́gùn alájì àgbẹ̀lẹ́ ẹ̀jẹ̀ fún késàrí fún késàrí o lólẹ̀ pé àwọn àfáà náà ti máa ń sọ̀rọ̀ wọn o àwọn náà wọ́n nípa ti wọn o ìjọ tọrọ bá tún dọ̀rọ̀ tọrọ káàtì ẹ̀sọ́ ní ṣókí náà mo sì sọ ẹ mọ̀ pé àwọn kan náà wọ́n máa ń ní òka àlùwó ànàsáré ṣùgbẹ́síé àti gbogbo nǹkan tẹ́ máa ń kó kiri yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń jálà bí yẹn ló máa ń ṣe fún wọn o nígbà tí wọ́n fẹ́ jọ bí eégún fẹ́ bá àfà ló fẹ́ rẹ olú fẹ́ ta òǹkà tí wọ́n fẹ́ lò fún wọn ẹjọ́ àlàyé wo làfà yẹn fẹ́ ṣe fún wọn pé ọdún eégún ò dá láì fi gbọ́ wà sí yẹn lẹ́nu àwọn àfọ̀n jálà ẹ̀ ní gbọ́ torí pé àwọn bá bèèrè dé ń sọ̀rọ̀ ní ìsìn ìkòkò ọbẹ̀ tí wọ́n lè ní ń fọ́ yẹn dáa sọ pé tó mọ̀ sí eégún gbọ́dọ̀ àwọn ò ti jẹun torí wọ́n wà lọ ṣògùn lọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣògùn fún wọn bẹ́ẹ̀ tí wọ́n dákẹ́ wọn ní lè sọ̀rọ̀ olóògbà ń gbà nípa ẹ̀bá ń lọ tí wọ́n máa ń pọ́nyàn lé àṣàfà àfà wọ́n ti wọ́n ti wò pé irú àwọn àfà àti ṣe kìíní fún àwọn yìí ọlọ́run kó ràn wá lọ tó àwọn ọ̀fẹ́ jẹ́ ká tètè sí àwọn akẹgbẹ́ wa gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ bíríkìlà kápẹ́ńtà fọ́níṣọ̀ aluminium mechanic àti gbogbo àwọn iṣẹ́ ọwọ́ yẹn tẹ́ ẹ láwọn ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ó yẹ kẹ́ ẹ ní ìlapa nígbèésí ayé àwọn ọmọ yẹn fún ẹ̀sìn ẹ wọ àwọn ọ̀nà sára tẹ bá ń rí wọn láàárọ̀ ní ṣọ́ọ̀bù gbogbo àwọn ọmọ iṣẹ́ yẹn àwọn télọ̀ ìṣọkùnrin ìṣobìnrin ní wọn ò gbé dá kò bá jẹ́ muslim wọn ò kó wọn jọ láàárọ̀ wọn ni wọ́n ń ṣe kí ni wọ́n ni wọ́n ń ṣe ìtọ́jú àbá àdúrà rọ̀ wọ́n á kọrin kọrin kọrin gbé èèyàn lóun fẹ́ ṣiṣẹ́ wọn ní tì í dá lóhùn wọ́n lè lo wákàtí kan àwọn míì gbogbo ọmọjẹ́ tó wà lọ́dọ̀ wọn ni kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀sìn àfà kò bá jẹ́ bàbá rẹ̀ rúgbọ̀n ẹ̀gùn dáadáa kò bá àbí tẹ̀sùn àkọ́rùn tó bá mọ ọmọ wá sọ́dọ̀ wọn pé kó wá kọ́ jẹ́ yóò ṣe Jésù yé títí ayé. the same thing in the offices àwọn iléeṣẹ́ àti àwọn iléeṣẹ́ ìjọba láàárọ̀ ẹ̀rọ̀gà àwọn director principal hod vice principal eh, head of unit oríṣiríṣi wọ́n kó àwọn staff ìbẹ̀jọ wọn jò fún pàtẹ́wọ́ chairman local government dájẹ́ náà sàláìrí ó wà síbi common room àbí kí ni wọ́n ń pè ókún ókún kí ni wọ́n ń pè bẹ̀rẹ̀ wọ́n ó ké ó bá lò jáp kò kàn wọ́n. so àwọn mùsùlùmí ni ò mọ bóyá ẹ̀sìn wa yẹn fi wá lójú ni o ọ̀ àmọ́ wò kó yé ṣe pé kó o di àpá tó tó sàlàyé sí èèyàn pé eégún jẹ́ ẹbọ náà. nǹkan tó fi wá ń bí ọ̀rọ̀ eégún yẹn burú tí ìyàbá ẹgbẹ́ eégún lẹ́ẹ̀kan pẹ́rẹ́ tó bá kó tí ń kírun bọ̀ gbogbo ẹ̀ tó ti wó nì àyàfi kó túbá tí ò bá bẹ̀ túbá kó tó kú tó bá kú nínú iná ní ò lọ kò sí ọ̀rọ̀ wákàtẹ̀ ń bẹ̀ àbá àmọ́ rí mọ́ṣáláṣí lójoojúmọ́ tó máa kírun gbogbo ara ti mẹ́kọ́ ẹ̀ tó nítorí àsìkò ṣókí tí mò ń sọ fún wa ní pé ẹ jẹ́ ká wá àwọn ọ̀nà táàfù àwọn èèyàn wa sọ̀rọ̀ àwátà ń ṣe ẹgbẹ́ ìbíni nínú ìlú ìpàdé ọ̀dọ́ ìlú ìpàdé àdúgbò ìpàdé ilé ìpàdé ìtọ̀hún yẹn gbogbo àwọn tàjọ ọ̀pọ̀lọpọ̀ wà dẹ̀ ní a máa ń jọ́ta ń bẹ̀ tó yẹ ká ní ìlàpá tí ẹ̀sìn lórí àwọn tí wọ́n ń sàwá àtàwọn tí wọ́n ń gbé wa lárugẹ ọlọ́run kó ràn wá lọ́wọ́ tá a bá lè bẹ̀rẹ̀ látòní tá à ń ṣàlàyé kẹ́rìí pé eégún yẹn ò ní padà láàrin rí mútà bá gbìyànjú tá ń wò báyìí nínú mọ́ṣáláṣí tó bá yá ó ti ṣẹlẹ̀ rí o wọ́n fẹ́ lè wọ mọ́ṣáláṣí wá ná èèyàn bí iṣẹ́ ìgbọ́ pé òní làwọn ṣe eégún kílẹ̀ ń ṣe bí irun yín yóò kàn padà dìjà táwọn ẹlúra wa lọ police station ṣùgbọ́n ká ti ṣe wàhálà yìí sílẹ̀ ọlọ́kùn ṣàná bó ẹgbẹ́ tí kààrẹ yẹn ó kílíà wípé ara ìjọ ń pè ní fallout fall out ara ni àbájáde ọ̀tẹ̀ àti ìjà èyí tó ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí tó ṣe kò bá gẹ́rẹ́ tí wọ́n ṣe láṣí fún bí ọdún márùn táàkì jímọ̀ ń bẹ̀ tẹ́nìkankan òkírùn bí àti ara fallout ara tó fà ara tó ara tó jáde látara ẹ̀mí ara àbájáde erédi ẹ̀mí láti ẹni tí ò kírun fún ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn tí ò kí tó ní láwọn ò lè ti bí ìjímọ̀ tẹ̀mí tọ́hún yẹn tọ̀ àwọn ọlọ́ọ̀ nígbà tó yàn kí tí ò gbọ́ wá sí àwọn tó lóun pọ́n lé tó kà sáàfà ó ti rí pé gbogbo àwọn ilé gan àṣé òun ṣe yìí ìgbàwálẹ̀ ń jà lọ à ń ṣọ̀tẹ̀ lọ àrùn tìsín náà àti ìjáwọ́ ń bẹ̀ náà àrùn ẹ̀sìn wa ara wa là ń jí ìdàdì kójúmọ́ tì mí kí n mọ́ tẹ̀ kí n mọ́ yẹ̀yẹ̀ lọ́wọ́ àwọn ará ayé ṣùgbọ́n kó ń tẹ́ lọ́dọ̀ ọlọ́run ó tẹ̀ ọlọ́run tí ọlọ́run tó ṣàánú wa lákòótán ẹ jẹ́ ká gbìyànjú ká dín pa lórí àwọn akẹgbẹ́ wa àwọn ọ̀rẹ́ wa àwọn ẹbí wa àwọn ará wa àwọn ojúlùmọ̀ wa àwọn tá a jọ ń àwọn tí ó jọ mọ iṣẹ́ wa ọlọ́run ṣàánú wa ọlọ́run gbà fún wa اللهم أرنا لحق حق وارزقنا تبا وارنا الباطل باطلا وارزقنا اجتنابا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته